Amen. tó ṣe wípé àwọn mìíràn ń bẹ tó ṣe pé ọkàn wọn kò fẹ́ tọ́lọ́run ṣe ó ti dí pa ọlọ́run ní kàlá bárọ́nà aláàkùrọ̀ mi máa ga àwọn yàtọ̀ sí wo. kàlá bárọ́nà aláàkùrọ̀ mi máa ga àwọn yàtọ̀ sí wo. àwọn ẹlòmíín bẹ tó ṣe wípé ẹ̀mí wọn ti dí pa tán yẹn. ọkàn àwọn ọmọ Isra'il padà lé kókó kò ó fàhíyà kal-hijarati aw ashaddu qaswa wa inna mina al-hijarati lama yatafajjaru وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما ṣaláì màkàn nípa rẹ̀ torí pé àwọn nǹkan tá ń ṣe ìwà tá à ń wù yìí náà ní ń fọkàn líle kí làwọn táwa ṣe tá a fi bọ́ níbi ọkàn líle tọkàn wọn fi rọ̀ ó yẹ àmọ̀ yẹn náà àbí ó yẹ àmọ̀ ó yẹ ká màá àwọn nǹkan wo ni ó jẹ́ kí ọkàn èmi àti ẹ wọ́rọ̀ fún tọ́lọ́run tó fi jẹ́ ọjọ́ wípé ohun tí ọlọ́run ọba sọ fún wa ìkìlọ̀ tó ṣe fún wa wípé wà látàlú wà láyàkúnù kẹ́làdé iná owó tó lè kìtà bá mi ń kọ́ bẹ́lú ọlọ́run bá ní pé àwọn olùgbàgbọ́ òdodo wà láyà kúrú kẹ́lẹ́dínà òtò ìkìtàbà mi ò kọ́bẹ̀lì kí wọ́n dàbí àwọn tá a fún ní tírà tẹ́lẹ̀ síwájú wọn fọ́kọ́lá aláìhímọ̀ àmàdù fọ́kànsá olùwọ́wọ́ ọlọ́run afẹ́ tí èsù òfin ní ìjọba lórí wa mo ti fún alálàkọ̀ọ́kọ́ nke Allahu nazzala ahsan al-hadithi kitaban mutashabihan mathaniya taqsha'iru minhu juludul ladhina yakhshawna rabbahum thumma tàkì ọ̀kẹ́. Allahu nazzala ahsan al-hadithi kitaban ní alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah. alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah. ala bi dhikrillahi tatma'innul qulub. ọlọ́run bá ní pé alladhina amanu àwọn tí wọ́n ní gbàgbọ́ òdodo wàtàkọ́mà inú kòlóhùn bìzíkìrì là ẹ̀mí wọn máa balẹ̀ pẹ̀lú ìrántí ọlọ́run ìrántí ọlọ́run ọba ọba tó láàrin ga nínú tí máa ń ṣe ọkọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn rọ̀ ẹ ti wá máa rántí ọlọ́run dáadáa tí máa ṣàdúrà dáadáa jẹ́ àmọ́ kọ́lí balẹ̀ pẹ̀lú omi fabit kọ́lí bí aládìyìnì àdúrà nípa Muhammad sallallahu alayhi wa sallam táànàbí bá lè máa ṣe irú àdúrà bẹ́ẹ̀ táwọn òbúkátà sínú olùwà mímọ arántí ọlọ́kùnrin ọba ọba tọ́lá rẹ ga a máa jọkàn ọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé àwọn ọmọ Israel àwọn alùlùkìtàbí iwájú tọkàn wọn lé ọlọ́nífà tọ́lá aláìhìmọ̀lì amadu àsìkò gùn lé wọn lórí wọ́n gbàgbé ìrántí ọlọ́run látara bí ọkàn wọn padà lé ẹni tó bá fẹ́ kọ́kàn tiẹ̀ ọ̀rọ̀ yóò gbìyànjú yóò máa rántí ọlọ́run bọ́ba tó láàrin ga dáadáa àtúkárò sọ́rọ̀ àwàlùmọ̀sá àwọn díkìrì tó yẹ kéèyàn ó ṣe láàárọ̀ tó yẹ kó ṣe ń rọ̀lẹ́ tá a bá léèyàn ń ṣe díkìrù kìí ṣe díkìrù tá a gbà lérò ó ní tẹ́ ń pè ní àṣìkìrì téèyàn máa lọ́run rántí ọlọ́run ọba tí wàá yí ọlọ́run ọba ò ní mú èèyàn máa lọ́run rántí ọlọ́run yóò sì máa jókòó èyàn máa lọ́wọ́ rántí ọlọ́wọ́n ọba yóò máa kàn lù sí erépa azikiri yẹn gbẹ́gbẹ́ yẹ azikiri yẹn lẹ́kù azikiri yẹn oníkìní kan oríṣiríṣi ó kọ́ èyí ṣe lélẹ́yìn o pa afẹ́ rántí tó ga alásàlá tó ti pọ̀ láwùjọ wa torí ẹ̀sìn náà ni o ṣùgbọ́n máa lọ àṣàlá Sunday láti ọjọ́ sunday ìjọjọ́ sunday mi kò sí ní kírun pásá tí wọ́n là sàlátù mùsùlùmí náà kódà ó tún lè jẹ ìyá àsàlátù káàmù àná ti ọlọ́run ọba lóòótọ́ pẹ̀lú àwọn ìrántí tó lálàáfíà látọ̀dún sí ọlọ́run anábà Muhammad sallallahu alayhi wa sallam a máa jẹ́ kí ọkàn èèyàn ọ̀rọ̀ nǹkan mi ń bẹ tí máa jọ́kàn èèyàn ọ̀rọ̀ tó tún yàtọ̀ sílé yẹn ọlọ́ni innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum sọ́lọ̀ ẹni ẹ̀mí rẹ̀ ọba balẹ̀ sọ́lọ̀ ẹ̀mí rẹ̀ ó lè sí ẹni tí ọba fẹ́ kọ́kàn òun kó lè sí ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga kó ní àgbẹ́kẹ̀lé òótọ́ nínú ọlọ́run ìgbàgbọ́ tó lálàáfíà gbogbo ẹni ọba fẹ́ gbàgbọ́ tí ọba ní gbàgbọ́ tó lálàáfíà tí ọba sì gbàgbọ́ tó lálàáfíà lọ́dọ̀ èèyàn tí wọ́n bá sọ fún yàn pé tí ò ní jẹ́mi èèyàn ọgbọ́n ó ní pé ẹnìkan ń bẹ àfi kéèyàn ọpa nítorí kéèyàn mọ́ bàá èèyàn wà ikú èèyàn sọnà pẹntọ tí ọba sì gbàgbọ́ ọlọ́dọ̀ rẹ̀ wípé àtúbọlọwọ bá ní wọn náà ní sì máa pa ẹni tí ìgbàgbọ́ rẹ̀ nínú Ọlọ́run bọba tó láàrẹ ga tí ọba yìí tí ọba lágbára dáadáa tí rẹ̀ bá fẹ́ ó ti ọba sì gbàgbọ́ ìgbàgbọ́ ọlọ́ni àwọn olùgbàdúrà òdodo làwọn tó ṣe wípé idha dhukira Allahu wajilat qulubuhum àwọn tó ṣe wípé tí wọ́n bá gbóòkọ ọlọ́run ẹ̀mí wọn wà rí ìgbàgbọ́ òdodo ni wọ́n ń fa kẹ́mi ọwá rí ìgbàgbọ́ òdodo onye ní aqra'u alayka wa alayka unzil èyí tó ka Kùránì fún tó jẹ́ kí wọ́n lọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ó ní min ghayri mo fẹ́ gbọ́ Kùránì lẹ́nu ẹlòmíì tó yàtọ̀ sí mi abdullahi ibn mas'udin olóhùn wa lọ lọ títí títí tó ń إذا جئنا من كل أمة بشهيد فكيف إذا جئنا فكيف إذا جئنا من كل أمة بشهيد فجئنا بك على هؤلاء شهيدا عبد الله بن مسعود رضي الله عنه onígbà tó ń kéde mẹ́yẹ fún sí ọlọ́run àdébàmọ́ ó ní ànábì ní hasbuk ó tó ó ní fanadọ́rù tó ìgbà tí ó wu ẹ̀gbẹ́ báyìí wọ́n rí kójú ànábì Muhammad sallallahu alayhi wa sallam méjèèjì ń da omi ni. ẹjẹ́ àwa àwọn tọ́lọ̀wọ́ bá ń sọ ń bẹ̀ fàkẹ́yífà ìdájí náà mi kúlẹ̀ ọmọ tí ń bí ṣahídì wàjí náà bí ká àlàáhà ó là ìṣahídì

idha ji'na min kulli ummatin bi shahid ìgbà tá a bá kó dodo ìjọ ayé tá a kó jọ gbé ẹni ọ̀sẹ̀ mi láyé a kó do wọn jọ àwa ń gbé ẹni ó jẹ́rìí lórí wọn à ń gbé dìde lórí ìjọ kọ̀ọ̀kan wa ji'na bika ala ha'ula'i shahida àwa ní rẹ muhammadu náà sallallahu alayhi wa dìde lẹ wà á jẹ́rìí lórí àwọn èèyàn rẹ bó lọ́jọ́ wọn ṣe rí omi bẹ̀rẹ̀ sí ní dàlú gbàlẹ́ muhammadu sallallahu tí ìgbàgbọ́ òdodo bá ń bẹ lọ́dọ̀ èèyàn ẹ̀mí èrè ò ní yí ẹ̀mí èrè ò ní lè koko kó ọ̀rọ̀ ti ò ní dà bí fàhíyà ìjà àárọ̀ ti àwọ aṣáájú òdodo alẹ́ láti rí òdodo láti rí. níbo láti rí màálù òdodo níbo láti rí màálù òdodo níbi koran àbínú koran níbo láti <laughs> rí màálù òdodo wọ́n ní níbi koran síbi koran láti rí màálù òdodo ẹ jọ ọ̀dọ̀ Ọlọ́run ọjọ́ ààrí nínú Al-Qur'an lóòótọ́ ṣùgbọ́n ní ayé tá a wà ní rọmọdọ́nù yìí ó tiẹ̀ kéré forty mùsùlùmí ọmọ ká Qur'an ní rọmọdọ́nù bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ó kéré jù forty mùsùlùmí ṣùgbọ́n ṣé gbogbo wọn ní rí mọ̀ nánú ẹ̀ gbogbo wọn ní òdodo nínú ẹ̀ láti tòpò lọ tí ó jẹ́ kárí káàdì ẹni tọ́kàn rẹ̀ ọ̀rọ̀ ọ̀lọ̀ tọ́kàn àwọn òfin ní ilé kókóókó ó ní pé á wá ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ìmọ̀ tó lálàáfíà nípa kíni o nípa ẹ̀sìn ọlọ́run ẹni tí ọba yẹ kóun ó fi bẹ̀rù ọlọ́run ọba yóò bẹ̀rù ẹ̀ lódì àwọn èèyàn torí pé wọ́n fẹ́ ṣẹ̀sìn ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ìbáwọn èèyàn ní gbé àwọn èèyàn tí wọ́n torí wọn bàbá yẹn tí wọ́n sì ń dún wọn tí ó tún mọ̀ pariwo aláwọ̀ akíwárù ọkàn wọn lè àbí ọlẹ́ èèyàn ò lè wí pé ànígbògbò olùsẹ̀rí àlóyà máa lò a tó wá fẹ́ ju bọ́ǹbù mọ́ṣáláṣí lálọ́jù sí àwọn èèyàn tí ń kírun lọ́wọ́ ọkàn ọdún wọn lè àbí ọlẹ́ wọ́n kí alukùránì àbí wọn wọn ké tí wọ́n bá fẹ́ pàwọn èèyàn láyé lẹ́yìn aláwọ̀ ọmọ pariwo aláwọ̀ èmi ọmọ ẹ̀dẹ́ ni ọba máa le ó mú ọmọ yìí kéré ọmọ ọdún mẹ́sàn-án ọmọ ọdún méje ó ní kó di bọ́ǹbù ara kọ́ lọ bọ́ǹbù mọ́ṣáláṣí kọ́ máa gbé ọmọ ẹ̀dẹ́ ní ẹgbẹ́ rẹ̀ ẹ̀rọ àwọn akẹ́wọ̀n kílípù mi yóò sì gbé àwọn ẹ̀wá síbi bíríìjì báyìí wọ́n fọ̀rọ̀ wọn kọ́ wọ́n sì du ẹ̀jọ́ sì gba ojú omi wọ́n sì du síbẹ̀. jamaatu ali sunnati lè lè kíní kọ́ wà jihad lè dáwàtì wọ́n lè jihad àwọn tí ò ṣe yún náà torí páwọn náà lágbára yẹn o gbogbo ẹni ọba sọ wípé ọbẹ kẹ́nìkan ọyọ̀dí ó ti di kèfèrí tó náà bá lágbá ayọ́pa ọ gbogbo ẹni tí bá ti máa kà fárọ yẹn ẹjá àgbà yìí pé bọ́bá lágbára kí ìdájọ́ kí ni wọ́n ṣe fún kèfèrí torí kúfùrù tó kà fárọ rẹ lólórí rẹ ìtumọ̀ rẹ ní kó o ṣe rí dà àbí bẹ́ẹ̀ kọ́ ni nínú ẹni tó wá jẹ̀bi ikú kí ni. Huh? ẹjọ bá àtàríkù lè dí nìyí ẹni wá fẹ̀sẹ̀ rẹ̀ man baddala dinahu faqatulu Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni ó bá pẹ̀sìn ẹ̀dá ẹ̀pá ẹnìkan sọ fún ọ wípé o ti pẹ̀sìn ẹ̀dá torí pé o fi jẹun lọ́pọ̀ ọ̀nà ni kí èèyàn wá mà nípa ẹ̀sìn ọba láàyè ibi tó ti mọ́ kọ̀kẹ́ bí kiri ní ọmọ kó ti hadithi fún wa láyẹ̀mí rẹ̀ lè máa lè sí ẹ̀mí rẹ̀ tí ó lè sí yóò pé rẹ̀ ń ya rẹ̀ ń pa ọmọ àwọn àbúrò àdúgbò wọn tó bá lágbára pa wọn nínú àwọn dàwáyìṣù tó ń kóra àwọn káàkiri tó pààyẹ́ ó tún pààyà rẹ̀ tán ó tún gbé sórí íńtánẹ́ẹ̀tì pé òun òun òun ẹ̀mí ó lè ẹ̀sìn náà ló sọ̀rọ̀ fún sí ó náà ní ọ̀nà bí ti àsìkò tó lò tó lẹ̀ tẹ́ èèyàn bá wá mà tó bá ń di alukurani káàkiri tí ọ̀ kẹ́kọ̀ọ́ ti ń bẹnu alukurani látààyè ibi tó ti lálàáfíà níbi tí wọ́n ti ń tó kurani wípé ìdájá arásúlọ́láhì wàlífàtìhù nígbà tó bá jẹjẹ kú jẹ tó mú mú kú mú wàlífàtìhù owó wà dé owó dé fasabbih bihamdi rabbika wastaghfirhu ìwọ náà wà lọ́mọ tó rà fúrìjì ọlọ́run kọ́ ọmọ sàfọ́mọ́ fọ́ tó rọ̀ ọmọ kọ́ náà tọ́ gbàrówó ọ̀dà innahu kana tawwaba ọlọ́run fòrìjì ọ̀ òdìdí súra kan ó délé àbí òdélé ṣé ìkùránì náà fọ wọ́n tú iná sọ̀fá wal marwata min sha'airillah àwọn bàbá wa ṣe wà inna safa wal marwata àmà wá ṣẹ́gun kàmáyì min sha'airillah nínú àmì ọlọ́run wọn jẹ́ ṣé ìkùránì táwọn sọ nìyẹn ìmọ̀nà ń bẹ nínú Qur'an dídì ọkàn ń bẹ nínú al-Qur'an ìyọ́nù ọlọ́run bá ń bẹ nínú al-Qur'an ṣùgbọ́n kò láti rí mọ̀nà tó wà nù rẹ̀ yẹn ò ní jẹ́yẹ ẹ̀jẹ̀ ọkàn fẹ́ni tí ọ̀ bá kẹ́kọ̀ọ́ ń parẹ̀ níbi òye òtì kọ́ fẹ́ ẹni tí bá ń di àkùránì káàkiri tó jẹ́ kí màsálì hó ká màsálì lè hìmáàrì àpèjúwe rẹ̀ bí kẹ́tẹ́kẹ́tẹ́ ni yahmilu asfárọ́ ó yẹ ẹrú tí a káàkiri kọ̀ mọ́tí mẹ́nu ẹ̀ majalisu lẹ́yìnmì àwọn àyè ibi tá a máa jókòó sí táwa náà ti máa gbọ́ tá a ti máa kọ́ ń pẹ̀ ọlọ́wọ́ tí wọ́n fẹ́ túmọ̀ alukur'ani fún àtẹ́rẹ̀ ní tutututu tí wọ́n fẹ́ sọ hadith anábà muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ní tutututu wọ́n ní ẹni ká mọ́ tu pé sọ́nù ká mọ́ rọ ẹ̀ tó mọ́ ní sọ́lì ẹ̀ máa kírun bí mo ti ń kírun bó ló sì kírun bá anábì ti ń kírun àwọn sábẹ́ kò tó bẹ́ẹ̀ bí mo ti àjò ṣùgbọ́n ẹ bí mo ti ń kí tèmi gangan ẹ̀ lè kí tó bá ti wá jẹ́ pé àlé kí bá lẹ́nu ìṣe ń kí tẹ̀ bó láṣẹ wá kí kálukú ọmọ kí wọ́n wá ṣẹlẹ̀ níbi tí wọ́n ti sọ fún yín pé làtún dínú kún wálé àdí ẹni tí ń gbààwẹ̀ tí ó ṣètùnú táwọn bá ti di 25 ọdọọdún ni wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́jẹ̀ yìí táwọn bá di 25 báyìí ṣe wò àwọn èèyàn kan sì tẹ̀lé lẹ́yìn wọ́n ní ẹ̀mọ́dé aláàmúlà kún dínú ولو شاء ربك لجعل الناس أمة واحدة tọ́lọ́wọ́ bá rẹ bá fẹ́ kì bá sàwọn èèyàn jọ kan ìgbà tí o ti fẹ́ tí o ti sin wọn jọ kan wọ́n sì wá sí wọn kí ló ń ṣe wá sí fáwọn èèyàn kí ló ń ṣe wá sí kílẹ̀ fẹ́ mọ̀ sí ọlọ́run ti ní tó bá wù òun ó sàwọn èèyàn jọ kan ìgbà tí o ti fẹ́ oníkèké wa mọ̀ sí wá sí rẹ nìkan kan. wàá ń min ó máa ti ń ilá sọlá fi hànà ní ọlọ́ni gbogbo òjọ láàrin òjìṣẹ́ lánàkè lólùkìlọ̀ sí kò síjọ kan táàrùn lólùkìlọ̀ sí ẹ sọ pé gbogbo àwọn ọjọ́ kọ̀ọ̀kan ló lánàbí kò pósìbù kí Yorùbá náà mọ́ lánàbí jẹ torí ọlọ́wọ́ bọ́ ó ti mẹ́ni ó ilá sọlá fi àwọn táwọn ṣùgbọ́n kú tán báwọn yẹn professor professor sami sọ di sísọ bẹ́ẹ̀ ṣe jù professor díẹ̀ wọn àsọ lẹ́yìn fi ṣe jù mí gẹ́gẹ́ ẹ̀kọ́ ẹ̀yọ́ wà máa dúró lẹ́yìn kọ́kàn rẹ̀ ọmọ ẹ̀lẹ́ yóò lè pa ni tẹ́ bá sọ fún kí ànábì yóò ní ìdí hadith sàábí wá sàábí lọ́nà ọlọ́run ọ̀rọ̀ sàábí sí àná ọ̀rọ̀ padà sí owó tán àbí owó tán àbíkẹ́ ẹni tí ọba fẹ́ kọ́kùn òun lè tó ọ̀rọ̀ ṣẹṣẹ kọ́ sọ́ra níbi tí ó ti kọ́ ẹ̀sìn wọ́n kọ́ ẹ̀sìn lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ayé ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì yẹn yẹn ti ju yẹn ti ju hábì kọ̀ọ̀kan gbogbo àwọn ọ̀dọ́ àdúgbò náà tí ọ̀kẹ́kọ̀ọ́ gbogbo àti àdúgbò kò síbi tí wọ́n níbi fi torí táwọn náà ń àfi ká kẹ́kọ̀ọ́ níbi tó ti lálàáfíà lọ́kàn àwọn òfin ní ilé ó kẹrẹ lórí náà ni kò ní sálámà sí ọmọ àwọn sálámà sí kò ní dá kí ló dé kò ń ṣe ájúmọ̀ ẹni tó ń ṣe ájúmọ̀ fún tó kébi fọ́ọ̀kú tó pàdé rẹ̀ yẹn bí ogún ti kì ìwà náà ṣe ájúmọ̀ ojú rẹ̀ wà líle gángan ẹ̀mí ó le déyàn ọba kẹ́kọ̀ọ́ tó lálàáfíà ìwà lọ́wọ́ fún ájúmọ̀ yìí gan ájúmọ̀ tí ó sàmù t'ala a máa ń ṣe hajjúrù fún nígbà la máa ni sábà bí kí lè so tàbí so. àfi ká sọ̀rọ̀ dáadáa kákẹ́kọ̀ọ́ níbi tí ẹ̀kọ́ ibi tí ẹ̀kọ́ tó lálàáfíà wà ká ń tá a tẹ́tí sí ká ń tá a máa lọ kódà ká ń tá a máa torí ipá rẹ̀ yẹn láì kíkẹ́ máa ká nǹkan alágbájá ah, ó ní rídínà àbìtì ó ah, àbí ká sọ̀rọ̀ dáadáa táwọn afẹ́kọ̀ọ́kàn wọlé majalisul ilmi níbẹ nínú tí máa ń fọkàn rírọ̀ téèyàn bá wá gbìyànjú tó bá kẹ́kọ̀ọ́ níbi tó yẹ kó ti kẹ́kọ̀ọ́ ẹ̀mí rẹ̀ ò ní le yóò tún èèyàn kọ̀ọ̀kan sáàyè ẹ̀ yóò gbé nǹkan kọ̀ọ̀kan síbi tẹ́ ẹ kó gbé sí ẹnìkan náà ni wọ́n bá ti mutí ó ti di kẹfẹ́ rẹ̀ ó ti di kèfèrí kí lóye tó fi di kèfèrí ó ní tó bá gbà pé kò lẹ́tọ̀ọ́ ó ṣe lè mú ṣe bọ́ gbà pé lẹ́tọ̀ọ́ ló fi mú ó wà pé lẹ́tọ̀ọ́ fóun lójú òun nítorí ẹni kó ti ṣe istihlal ahalla ma harrama Allah nítorí ọlọ́run ṣe léèwọ̀ ó ti pè lẹ́tọ̀ọ́ tó ó ti di kèfèrí kí ni ó sọ di kọ́ mọ́ di kèfèrí istihlal ọkàn ni alóòtítí kèfèrí téèyàn ń gbà sọ́lọ̀ ní ìwọ̀n nìkan òun wá débẹ̀ tí ọ̀ bá gbà pẹ́ tọ́ ni fóun tó lè débẹ̀ tí wọ́n bá sọ bá fún yẹn náà kí lè yẹn òbí téèyàn náà bá lájẹ ara téèyàn ọ̀bá lájẹ ara nípa ẹ̀kọ́ ẹ̀sìn kí lè yẹn sọ yẹn sọ yes àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí mo ti lò tó gbà pé kì í ṣe ìwọ̀ fún òní láti lè mú gbogbo ẹni tí mo ti dìkì bẹ̀rẹ̀ mu àfi máa sọ́ra dáadáa tá a bá fi ọkàn tó le tààlà afẹ́rẹ́ tí ba, ọba afẹ́jẹ́ kí kùránì ọ̀rọ̀ wa lọ́kàn àfi kẹ́kọ̀ọ́ ní kákẹ́kọ̀ọ́ ń pẹ̀ láti ibi tó ti lálàáfíà wà ilá ákàntàrí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n láwọn ń ké tìrọ ọlọ́run ọba tó láàrẹ́ gani táàníbi ní kò ní kọjọ́ fún wọn kò ní kọjọ́ fún wọn alukùránì tí wọ́n ń ké lẹ́yìn pé wọ́n ń pe ara fi ń ké kò ní lápá kankan lára wọn èmi wọ́n lè síbẹ̀ yìí àbí ká sọ̀rọ̀ dáadáa fọlọ́n kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa nínú tí ó jẹmìí wọ ọ̀rọ̀ ọlọ́run kó ẹnì kọ̀ọ̀kan alẹ́ fẹsẹ̀ òun ni ká mójútó nù kíkìrà ká kí ni o ó ti lò máa. Ah! àfọwọ́rọ̀ kùránì ni o وعقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء إن الصلاة تنهى عن الفحشاء والمنكر أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة أتل sọ̀láàtà iná sọ̀láàtà náà àìbáṣá ìwẹ̀ oúnjẹ́ ẹ̀rùn kíkí ọ̀dọ̀wọ́ wa ẹ̀rùn kíkí ìgbàtọ́ lọ́wọ́ bọ́bá tó láàrẹ ga tó fẹ́ sọ̀rọ̀ àwọn ọlọ́kàn líle tí wọ́n wá lẹ́yìn àwọn ànábì ọlọ́run kí ló fi ròyìn wọn fàkọ́láfà mi bá dìí mú kọ́lí fún àgọ́ ẹ̀wù wọ́n tábà ìṣàhàwà àyàfi ká mójú tó rùn kíkí dáadáa ọlọ́ni ẹ máa kírun fọ́lọ́wọ́ bá torí pé iná sọ̀láàtà tàníhà tẹ́yà bá máa ń kírun dáadáa irun yóò gba ìwà aburú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwà tọkànkọ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ olóhùn ọ̀bọ̀ ọba tó lára yóò lo ìrún sábàbí àti ìgbà lọ́wọ́ ẹ̀ tìbí ẹja àbí wá léèrè àwọn mùsùlùmí náà ń kírun láyé òde òní wọn àbí wọn máa kírun tìbí ẹsẹ̀ nù yẹn gbà bú ọwọ́ kò lè gbà á nítorí pé ìrún tí wọ́n ń kí kìí ṣe ìrún tọ́lọ́run kìí ṣe ìrún tànẹ́bí wa Muhammad sọ lẹ́yìn ànẹ́bí wa Muhammad sọ ànẹ́bí tí ń bá yàn sọ̀rọ̀ ilé ẹsẹ̀ mọ́ṣáláṣí ẹnìkan sì dé mọ́sálàmù sálẹ́bí ọwọ́ ní mọ́sálásí sallallahu alaihi wasallam ó sì kírun ìgbà tó kírun tán tó fẹ́ mọ́ lọ́wọ́ sálàmù sálẹ́bí padà ànábì ní irújẹ ìfàsọ́lì fàyín náà kàlà mọ́tò sọ́lì padà mọ́sálásí lọ́tún rẹ̀ kí ó tí kírun sẹ́ni yẹn ó ti kírun tẹ́lẹ̀ àmì ó ti kírun tọ́yì irú èèyàn wọlé ni yẹn ẹni tó dá ànábì mọ̀ sójú wa tá ànábì sallallahu alaihi wasallam tó ti kírun si ju ẹ̀rí tó ti kírun lẹ́yìn ànábì sallallahu ẹ̀rẹ́ mi ní padà àwọn sáà sí lọ kírun òtí kù ó sì padà lọ ó tún kí ìjọ tó tún jáde ó tún sára àwọn sáà lọ kírun anábì ní padà àwọn sáà sí lọ kírun ó yìí kírun ó sì padà lọ ìgbà tó tún kí dé yóò tún máa lọ anábì ní padà àwọn sáà sí lọ kírun àwọn ìwà máa kí ju bá wọn bọ́ọ̀bà wa kọ́ mi lọ́kùn ọ̀pọ̀lọpọ̀ nú àwọn àfa wọ́n ní àyè ìfarabalẹ̀ lórí ìrùn lànà bí sọ pé kò torí ẹ̀ kò ní ẹ̀wọ̀n tí wọ́n bá ń sọ̀rọ̀ bí farabalẹ̀ lórí ìrun wọ́n mú hadith yẹn wá torí kí ibì kọ̀ọ̀kan tá ànábì bá ti ń sọ̀rọ̀ ibì kọ̀ọ̀kan ó ní àwọn kankan tá ànábì fi tẹ̀lé tí ó mọ̀ túmọ̀ sí fi farabalẹ̀ lórí ìrun kí ẹ sọ pé kò mọ rákà alákọ̀ọ́kọ́ ẹlẹ́gidi ẹlẹ́gẹta o ṣùgbọ́n bó o lè yẹn ṣe máa ń ṣe níbi orígun kọ̀ọ̀kan nípa ìfarabalẹ̀ kò mọ́ kò sì mójútó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí lè ànábì wa ṣe fún ànábì ṣẹ̀ṣẹ̀ wá kọ́ bí èèyàn ti máa ń kírun eléyìí tọ́lọ̀ wọn gbà bí èèyàn ti máa ń ṣe kíni bí èèyàn ti máa ń kírun tí kíni eléyìí tọ́lọ̀ wọn gbà kí ẹsẹ̀ bí èèyàn ti máa ń kírun lásán bí èèyàn ti máa ń kí èyí gbà ibi tọ́rọ̀ ti wọ́lá yóò di onínú ni lẹ́yìn kan bá ti wọ́n ah mùsùlùmí gidi ni a máa kírun ṣé ìrun eléyìí tọ́lọ̀ gbà ní ń kí àbí ìtì ò gbà nígbàtà nígbà Muhammad sallallahu alaihi wa sallam tó ní gbogbo nǹkan nínú òjò lára àwọn èèyàn afààyè ìforíkanlẹ̀ nìkan ni òní jò kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ nípa kírun ọwọ́ náà nínú akírun ẹni tí ọwọ́ náà ń bẹ nínú wọn bẹ́ẹ̀ láyé ẹ̀kọ́ yọ̀wọ́ náà nígbà tó ṣe pé irú ìrun tó bá kí kìí ṣe irú ìrun tọ́lọ́run ọbọ gbà nítorí bá àmọ́ kírun ìrun tọ́lọ́run ọbọ gbà ó ní fọkàlì lè sọ́lọ́run iná àlọ́bíjọ́ jẹ́ pé inú ẹni ọwá mọ́ṣáláṣí kátó mọ́ lílù kúdù ìhe nínú mọ́ṣáláṣí jíra tán ti bá láwọ̀ káwọn iye mọ́ṣáláṣí káwọn èèyàn tó lè wá mọ́ṣáláṣí kátó mọ́ tọ́ nǹkan lá wọ́n sọ̀rọ̀ ẹnìkan fún wa àfáàyìn mẹ́mẹ́ tí máa ń bọ̀ mọ́ṣáláṣí kí ní máa ń State kí ní máa ń ṣe yóò sábà ń tẹ àti oúnjẹ yóò tún gbé wa mọ́sálásí òkò ṣiṣẹ́ tó tó bẹ́ẹ̀ tí wọ́n wá sọ pé àbàbà ah, yóò lo bàǹtẹ́ yóò kò sí ní fipá mọ́ yóò tún gbóǹde wa ìlà kò ní wòlò wòlò òru àti wá rí irú òru náà làwa náà wà ń kí irú òru làwa náà ń kí báwo la ti ń kí abẹ̀nìkan lè rẹjọ́ kí lè máa wí ní rògbò àlàó mẹ́kì fi rí ilé yìí ni ẹ̀ máa ń wí ní forí kan àlàó ìgìfìrí ilé tí ẹ̀ bá jókòó láàrin ìjókòó méjèèjì kọ́ ìgìfìrí ilé ìgìfìrí ilé àti gbogbo ẹ̀ títí dòní àwọn ẹlòmíì ẹlòmíì èyí tí ìbọn fàájà títí dòní wọ́n ti lẹ́sìn wọ́n ti jẹ bàbá àdínì ẹjọ́ jẹ bàbá àdínì ó ti láwọn àyè mọ́sálásí tí wọ́n bí dá tẹ́lómi òjòkó síbẹ̀ tí ó bá ti tẹ́lómi ọ̀bá ti bá jà máa torí pé kò lè kéwù kankan tí o bá ti bá jà máa ó kírun lẹ́yìn ìmọ̀ torí kò ní wí kankan yóò kà máa ṣe tí màmú bá ṣe kò kírun ní ni wọ́n ní àti kírun tán ọkọ̀ ayé o tún dá yé láàánú torí pé kò máa ti òkè tó bá ṣe wà lẹ́yìn ìmọ̀ kì í wí kankan àlà àlà àlà àlà àlà ó yẹ ìmọ̀ ti kó wa lọ́wọ́ adúlọ́ lọ́wọ́. inna salata. inna salata tanha anil fahsha ẹni ọba fẹ́ kọ́kàn òun ọ̀rọ̀ yóò mójútó òun yóò mójútó kíni o ìrun ìrun dáadáa ìrun eléyìí tọ́lọ̀ wọn gbà ni ó mójútó kẹfíyàtò sọláàtì nàbí yìí bẹ kẹfíyàtò sọláàtì nàbí tíṣẹ́ tí wọ́n bá sì kọ́ ó kéré báyìí láyé haramẹ́ ni wọ́n tún sí Yorùbá a máa èèyàn ìmọ̀ bóyá mo lè nílé mọ́ bí èèyàn náà bá fi lẹ́yìn òkèrún ó ṣe ń bẹ̀rù yóò sì kéré ìgbọ́n téèyàn bá tiẹ̀ lè kí tẹ́lẹ̀yìn náà ó ṣe ń bẹ̀ síbátù sọláàtì nàbí yìí ń bẹ̀ eré di Sheikhul Albani ìlú alayhi rahmatullah ọ̀rẹ́ làwọn méjèèjì rahimahumullah eléyàn náà tó eléyàn tiẹ̀ kú òní tító lásán ó tó dáadáa wọ́n tún sí èbó bó ìlànà bí ṣe máa ń kírun rẹ̀ bó ṣe yẹ ká kí i bẹ́ẹ̀ yàn bá lè kẹ́lẹ́ yàn tó bá pọ̀ jù fún yàn kọ́ kẹ́kẹ́ fi yà ti ṣe fún baz kọ́ máa fi eléyìn tí yàn bá ń kí irun bá ṣe ń kí irun jẹ̀ jíwó mi tó ní rùkú tó rùkú tó ní gbóyí lókè tó máa lọ́lẹ̀ tó sì forí kanlẹ̀ tó ní jókòó tó tó fi forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì tó jókòó tán tó màtáyá tó mọ̀ nára ẹ̀ lábàntàn ó kà táyà tán lò yàbá àbàrá ni àtáyà àbàrá lórí tán ẹsẹ̀ bá pa pa pa ọ̀tàn yóò bá máa lè jẹ́ kẹsàlámù kí abádà ò sí lórí ìrùn kákábàdà mú tán kì í sára mú èèyàn wà ní kí lábẹ́já mọ́ kírun wà láì gbogbo bí ṣe mọ́ kírun tó kọ̀ gbà wá àjẹ́ lọ́wọ́ rẹ̀ kó kírun kó kírun ẹ̀dá kan ẹni ọba fẹ́ jọ́kàn wọ́ọ́rọ̀ tí wọ́n fẹ́ dà gẹ́gẹ́ bí fàhíyà kalẹ̀ ìjà rọ́tì àwọn aṣàdù kọ́sọ́wà. ẹjọ́ ọ̀fẹ́ jọ́kọ̀ wọ́n lè kọ́dà gẹ́gẹ́ bí àpáta bí òkúta tàbí kó lè jù bẹ́ẹ̀ lọ ẹjá mójútó rọ̀ dáadáa ẹ̀dàkùn àwọn òwe méjèèjì tí mọ̀jọ́ ẹja wà kẹfí àtúnṣọ́lá ti nàbí ṣé fún bá ṣe lọ́kọ́ ọ̀rọ̀ àkúrò lọ́wọ́ tààrà ó kéré pọ̀ pàápàá pàlà ń kà tán káàtì ẹ̀fẹ́ Ramadan ọ̀nà eléyìí gan change bá ṣe máa kírun fọlọ́ bàbá wa ti wá kẹlẹ́ yẹn tán wọ́n ń tíra kan ní ad-durusul muhimma li ammatil umma tíra kékeré ni wọ́n tú sí ìlú wọ́n tú sí gbogbo ẹ̀ kọ́lọ̀ ní ọjà ní láìpẹ́ mi gángan ti tú sí yorùbá ẹ̀dá kan tá a bá ti rí àwọn tá a bùkátà sí ó wà mẹ́. ká máa ṣẹ̀sìn lọ wípé iná wàjájá àbá àná kàtàlíkà ya fàálù ẹ̀rí kẹfẹ́rí ni ó ìbá bàbá ti ṣe nù tọ́lọ̀ ń fi gbà àmọ́ bọ́lọ̀ ń gbà ó kò sẹ́ ń tọ́ mọ̀ bọ́yọ́ lọ́wọ́ bá gbà lọ́wọ́ wọn kò sẹ́ ń tó lè sọ ń gbà ó ẹjá wa náà kàwé ń pẹ̀ sí ọlọ́run béèyàn bá lọ yunifásitì tọ́lọ ṣàgíríkì tí ó máa dáko ọlọ́run ṣe ẹnjìnírìn tí ọmọ fọ́sí ẹnjìnírì iṣẹ́ náà ní wọ́n fàánù ní bí gbogbo ẹ̀ wọ́n wá pé kan ní general study àbí mẹ́kọ̀ọ́ DNS wọ́n dà kọ́ lórí ìṣiríṣi ọkọ̀ tí wọ́n máa ń sọ ní ìsìnkú DNS ni wọ́n máa ń sọ general studies gbogbo yín ní ìtọ́wò ọ̀nà ìmọ̀ yókù tí ò sí nù tọ́ wá nítorí pé irú ọ jáde yunifásitì kọ́ ti kéèyàn wá máa pé ní ara rẹ̀ ní mùsùlùmí tó ṣe ìsìláàmù fógún ọdún fọ́gbọ̀n ọdún fún àìmọye ọdún tí ọmọ ìdájọ́ ìdájọ́ gbóò ní òtì kí ọ ìdájọ́ àlùwàlà ìdájọ́ ọnù ilé ẹ̀ bó ti yíó rí bó ló ṣe kó ń wọlé bó ló ṣe káwọn ọmọ òun rí kéèyàn máa wí tó bá fẹ́ jẹun bó lèèyàn ṣe máa jẹun bó lèèyàn ti máa mumi àwọn èèyàn ọmọ ẹ wá lọ́kùnrin ní ilé ẹnìkan fi mí lè lè bẹ́ẹ̀ nìkan lónìí pé ẹ dákun ibi tí ẹ bá ti ń kírun lásán mo jẹ́ pé tí ẹ bá ti ké bá ti àtàn àdìsí náà ń kà lẹ́yìn tàbá sì kárò ṣé kí ẹ máa kírun bẹ̀ lọ òní à eléyìí ọkọ̀ ní jọkẹ níjọ tí ọba ti rántí àdìsí tí ọ̀nà tí àkàrò yọkẹ ni àyà tó ń bì láà bàálẹ̀ àyà tó ń bì láà kàlámù bì láà. nígbà tó yẹ káàdì sì ní kà lẹ́yìn bá tí a ìmáàmù wọ́n ní ìjọba tí wọ́n jẹ́ àìmìkẹ́ ní pé àmọ́ ka àdúrà ẹnìkan sì bẹ bẹ́ẹ̀ táwa náà kírun bẹ́ẹ̀ nígbà kékeré ojú àwọn àjọ ọlọ́ọ̀lọ́ bá kí wọn ọlọ́run lọ́mọ tó kékeré kútu àwọn lẹ́yìn kírọ́ ọ̀dà ìpá àlámọ̀ sọ̀rọ̀ àlọ́ tó mọ̀ ọmọdé méjèèjì tí ò bá ti rántí tàbọ̀ ha yóò jẹ́ kútu bàtà èmi ọ̀ wá mọ̀ kó tó lè kú láyé títí dìsì torí ilé ìjẹ́mi sọ ti jogún ọdún lọ ee mọ̀kó tó lè kù láyé títí dì sí yẹ pé lẹ́yìn ìrìn gẹ́ni àdúrà kan ní màkà sí tàbí àdìs iná mọ́lẹ́ àmọ́lú lẹ́yìn bá ti hà lórí yòó nínú ààwẹ̀ ẹ dákun tí ìmáàmù bá rí báwọn bó làwọn ti ń kúnlẹ̀ lẹ́yìn ìrìn òṣèlú tí ìmáàmù bá jẹ́ ẹni tó ti pé lẹ́yìn fàtíà àdìs ni ó fi lé bọ́ọ̀ làwọn ọmọ òní òní òní ní ẹbí mi òní bóò làwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ ó ti ìrun tó lálàáfíà ìrun tó lọ́wọ́ bọ́ gbà á máa jọ́pin èèyàn ọ̀rọ̀ iná sọ̀láàtà tàníhà ánìlífà ṣáà ìwà ìmọ̀ọ́. ọba tọ́lá ààrẹ ga tí bá ti ń kírun déédéé ìrun ọmọ mọ dà wọn àwa bí lọ́wọ́ ẹ̀ látara bẹ́ẹ̀ yóò mọ̀ jìnnà ṣẹ̀ṣẹ̀ ẹni tí ọba fi ẹ̀ṣẹ̀ lẹ̀ ẹ̀ṣẹ̀ máa graduate lára èèyàn ni bíbẹ̀rù ọlọ́run náà sì máa graduate ìpele ìpele ni ayé àtàkì lẹ́ẹ̀kan ọ̀yà ayé lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan kẹlẹ́ kẹlẹ́ àwọn ọ̀rọ̀ anábì ní wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn mi yóò mọ̀ dẹ́ṣẹ̀ tó bá ti dẹ́ṣẹ̀ kan wọ́n rà kan dúdú kan sílẹ̀ wọ́n kàn ní lọ́sí nọ́kítà sàwùdà àwọn ọkọ̀tọ̀ sàwùdà wọ́n rà kan sílẹ̀ tí wọ́n bá kan sí lọ́kàn tó bá tẹ̀síwájú láti máa dẹ́ṣẹ̀ ẹ̀mí àmì yẹn yóò àmọ́ fèsì yóò mọ̀ fèsì yóò mọ̀ fèsì tí bá ti dẹ́ṣẹ̀ yẹn lọ kí ni yóò náà mọ̀ fèsì yóò mọ̀ fèsì Ànábì sallallahu alaihi wa sallam ó ní títí tí ó fi bu ẹ̀mí ẹ̀ tán ìgbà wọn bá bu ẹ̀mí ẹ̀ tán yányá tó bá ṣe wípé kò faburú tẹ̀ láburú tó bá fi dáadáa tẹ̀lé ọlọ́wọ́ bọ́ pẹ̀lẹ́ tó wà mẹ́rin ṣùgbọ́n tó bá fi ẹ̀ṣẹ̀ tẹ̀ lẹ́ṣẹ̀ tẹ̀ lẹ́ṣẹ̀ gbogbo dúdú wọn bu ojú ẹ̀mí ẹ̀ tán kò ní mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ mọ́ Ànábì sallallahu ó fi yẹn anabi sallallahu alayhi wa sallam wani wala ya zalu al'abidu yakdhib wa yataharra al-kadhiba ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò ní yé máa parọ́ débi pé irọ́ ti dẹ̀jẹ̀ tẹ́bí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ tí ó bá ti ìrírọ́ papọ̀ ní báláǹsì bí àwọn tí ń sọ pé ẹnìkan máa parọ́ fún wa yìí sáyìn ẹbí ẹni tí ìbá parọ́ ní ń parọ́ ibi táwa parọ́ ní ẹnìkan tó máa parọ́ fà ń parọ́ fún ṣé irú òun ló yẹ kó máa parọ́ fún ẹbí ẹni tí ìbá parọ́ ní máa parọ́ sẹ́nipá náà ó di hátà yókítàbà ìndà lọ́hì kàdùbà anábì ni wọ́n padà kọ́ọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé lágbájá yìí ògbóǹtarìgì òpùrọ́ ni kọ́sọ́ pé hátà yókítàbà ìndà lọ́hì kàdùbà ó ní hátà yókítàbà ìndà lọ́hì kàdùbà wọ́n kọ́ pé ògbóǹtarìgì òpùrọ́ ni anábì sallallahu alaihi wasallam ó ní irọ́ pípa yahdi ila al-fujur ìmọ̀ ń sọ̀yàn dìpọ̀ kíkì lójú ẹni wọ́n bá fẹ́ kẹ́mi òun ọ̀rọ̀ fọ́lọ́run gbogbo rẹ̀ ẹ̀ṣẹ̀ ni ó jìnà sí níbi ká ní irun lórí kí wọ́n kí wọ́n fẹ́ sákan kí n gẹ̀gẹ́ bí kí n la fátì sí mi níbọ̀ ọ̀nù díẹ̀ díẹ̀ ni kò ní tì máa búlò rẹ̀ yóò kọ́ máa gọ̀bámà gọ̀bámà yóò kọ́ ra ga díẹ̀ wájú kò ní ga púpọ̀ tó bá advance yóò di Clinton ṣé Clinton náà wà Galaxy wà fóònù mà ní Galaxy ok tó bá yá yọkàn advance yóò sì mọ advance tó bá yá yọkàn blow gbogbo ẹ̀ díẹ̀ díẹ̀ ni ẹni tí ọba fa burú lẹ̀ bó ṣe yẹ kí èèyàn bá ń ṣe dáadáa lọ dáadáa ó mọ pọ̀ sí lára ẹ̀ bẹ́ẹ̀ náà ni tí èèyàn bá jálá burú aburú náà máa ń gbogbo lára ẹ̀ ẹni ọba fẹ́ kẹ́mi òun ọ̀rọ̀ fọlọ́run wá yóò gìnà sẹ́sẹ̀ ẹ̀sẹ̀ kéde yẹn ó débi téèyàn lọ ewu adúlọ ahadith dókítà anabi sallallahu alaihi wasallam tó bá fẹ́ sọ ládàá nǹkan òbófinrọ láhùn mọ tàkọjá wọn yìí dáa mọsọmọ Ramadana ìmánà wàhísábà òbófinrọ láhùn mọ tàkọjá wọn yìí dáa mọkọọmà Ramadana ìmánà wàhísábà òbófinrọ láhùn mọ tàkọjá wọn yìí dáa ẹni ọba kírun tán tó bá ṣe la ilaha illallah. وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير kí ni ó ṣẹlẹ̀ lọ ẹni tó bá kírun tán kí láti kọ́kọ́ wí lẹ́yìn astaghfirullah astaghfirullah astaghfirullah kí láti kọ́kọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ń dí oyé wa wípé nínú tí ò ní jẹ́ mi nínú tí máa fẹ̀mí líle sọ́lọ́ ẹ̀ṣẹ̀ bẹ̀m̀bẹ̀ ìyẹn lọ́fàá tó fi jẹ́ ọjọ́ kí mímọ́ àtọrọ àforíjì èèyàn gbọ́dọ̀ mójútó dáadáa فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء téèyàn bá ti wá ń jìnnà sẹ́sẹ̀ èèyàn wá lè gbé ilé ayé lọ ṣeéṣe ṣeéṣe yóò kéré ni yóò pọ̀ ni ó lè gbé ilé ayé ìkọ́mọ̀sẹ̀ lọ ara àdámá tọ́lọ̀ ń ní pé kéèyàn ṣe lọ́wọ́ bá ń bẹ̀ tẹ́nìkan bá wá tó bá yẹ lè gbà lẹ́mí rẹ̀ pé àwa yìí ti kọjá ara túmọ̀ ẹ̀sẹ̀ lọ́hùn ẹ ti gbà pé ìtumọ̀ rẹ̀ ni pé lọ́dọ̀ rẹ̀ ẹ̀sẹ̀ yìí sábúrú mọ́. eléyìí táwọn fi bára wa kalẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba la foríjì anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì ló máa ń tọrọ àforíjì nígbà tó tó àádọ́rin lójú láàrin àádọ́rin sí gbọ̀ngàn kí tọrọ rẹ fún wàkọ̀dẹ̀ fún fèrè ọlámọ́ mọ́ta kọjá mọ́ mi gbàmbé yìí wàmọ́ta àkàrà tá ànábì bá lè máa tọrọ àforíjì lẹ́yìn tí ṣe àforíjì fún kò sí ní tó kù mọ́ tí ìlú wa yọ sọ tá àfi mọ̀ tọrọ àforíjì lọ ẹja jìnà sẹ́sẹ̀ dídá tẹ́yìn ọ̀bá fi ẹ̀sẹ̀ dídá lẹ̀ orí ibùsùn mọ́ torí kí mọ̀ ṣábà aláṣẹ́ ìpè ṣáàbà àlàyé mọ̀ ṣábà aláṣẹ́ ìpè ṣáàbà àlàyé ntí yẹn bá fi gbogbo gbẹwò èèyàn ṣe téèyàn lò lé lórí ntí yóò lò lórí ní ojú ọba sọra tọba bìbì wíwí fasigá tó ọfà gbó tó ọbọ sọra ewu ọmọ jáde lórí rẹ ó tó mọ fasigá ẹsẹ ọkọọkọ gba agbójú ti dànù lára rẹ àwọn ọmọ tí ọtẹ gbé ọmọ ẹ wọn mọ sọsọkúsọ sí ọkọ bàbá òsì ẹkú ra ẹsọ ẹ má fọwọ́ kàn mí jọ yọlẹ́kẹ́lẹ́ sí ọ yóò fọwọ́ gbọmọ kékeré ń di wọn wà mọ́ta mọ́ yọ́ máa bọ́ sí títì bàbá àlùbáríkà bàbá àlùbáríkà wọ́n máa lókè wọ́n máa lọlẹ̀ gbogbo jọ́ ìtì ẹ̀dẹ̀ kò sí bí wọ́n sí nìyí bàbá àlùbáríkà aláàjì aláàjì kò ní bàjẹ́ wọ́n wà máa ju hundred naira fifteen naira alẹ́ wọ́n tó fi mú gbóná. ìyá gbogbo aburú òun lọ tí mímu bẹ́ẹ̀ àbájẹ́ni tí máa jẹ́sẹ̀ kan yóò tó fà mí tẹ̀tẹ̀ fún un pípa mi tẹ̀tẹ̀ ẹni tó bá fẹ́ kẹ́mi òun ọ̀rọ̀ fọ́lọ́wọ́ ọba ọba tó láàrin ga yóò ṣe kí ni yóò jìnà sí ẹ̀ṣẹ̀ dídá tó o bá jìnà sí ẹ̀ṣẹ̀ dídá níjọ́ ọba kọ́kọ́ da ẹ̀rú lè bá ọ tó bá yá yóò nà ọmọ àlá rẹ̀ kọ̀ wá ní jọ lójúmọ́ ó ní rí sẹ́sẹ̀ mọ́ yóò wá di ara rẹ̀ kún fún mi lágbájá ìrọ̀bọ̀ yọ̀ọ̀kan gbẹ́kọ̀ ni ìgbà alùsùnà àwọn fídíà ni ẹ ṣe alùsùnà àwọn parọ́ alùsùnà alùsùnà yẹ parọ́ kìí ta amadi alikẹ́nu ìgbà kí ẹ̀ sọ́kọ́ alùsùnà àwọn àti kíní alùsùnà àwọn àti gbá bídíà nìkan lálùsùnà ìṣe kọ́ ìdá àwọn kan tó ń ìwọ ń parọ́ ọlọ́sẹ̀ oníyẹ̀bọ̀ òṣè bídíà ẹni wọ́n á fi síbi jẹun oníkèfèrè ọlọ́run ló sì mọ iye èèyàn tí wọ́n ti gbá lójú ọlọ́run ọba kọ́sọ̀ àlùwà kó tún àṣẹ ọlọ́run ọba tó láàrẹ́ ga ó ní pé àwọn ọmọ Israel ẹ̀mí wọn le kókóókó ó dàbí òkúta látàrí pẹ́mì wọn le kókóókó ọlọ́run wá ní afata ẹwú náà ayé ọkùnrin kò pèsè ẹran kan kí wọn tún gbà yín gbọ́ àwọn tọkàn wọn ti le bí àpáta àṣegbàgbọ́ yìí wọnú ọkàn tó bá le ọkàn tó bá le ká ṣọ́ra gbogbo ẹni gàrú bá ń bẹ lẹ́mìí rẹ̀ tí ó bá ṣọ́ra ẹlẹ́mìí líle ní ọ̀yà wàjáhadú bí a wá sọ ìpànà tí a ń fúsòrò bọ́ọ̀lù máa ń wà lóhùn wá. وجحدوا بها أنفسهم ظلما وعلوا وجحدوا بها استيقنتها أنفسهم ظلما وعلوا ọjọ́ ti lọ ó ti rí àfá àwẹ́ tí ń lò ọlọ́run fókùn alọ́ torí pọ́jọ́ ti lọ pẹ̀lú nǹkan ọlọ́run ayà ìyá ọlọ́run sọ àjọ̀lá lọ àátúlọ́lá ọlọ́run fi àṣìkò ń gẹ hàdà wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi wa sallam tábàárẹ̀ ń tó níbi ẹyọ kan àbí méjì ẹni èjì ó ti tó wà àwọn tí ìyàn lè ṣe tọ́kì yàn fi lè rọ̀ mo ní màá sọ àbí kí wàá ní ń sọ <laughs> àbọ̀ náà kọ́ ni ni ẹ̀hẹ́n pé àwọn tó lè jẹ́ kí ọkàn yẹn ó rọ̀ ti mọ̀ pàdé òun ta ni náà òun náà ń sọ látàrọ̀. ẹ̀hìn sọ dúdú ti lọ ni ọjọ́ ti lọ ọ̀dà jẹ́ ìrìlẹ̀ yẹn náà fún nínú àwọn tó lè jẹ́ kí ọkàn yẹn ó rọ̀ òun ni kí ó jẹ́ pé àwọn ènìyàn ilẹ̀ yóò mú ìyẹn ni mò ń sọ lọ́wọ́ níjọyìn àbí ẹ̀yọ́kẹ́ ọkàn mi ọlọ́ọ̀bẹ̀ mọ́ àpèjúwe rẹ̀ wọ́n wá ní hadithu ẹni tó pa tí sẹ́ àwọn ti sẹ́yìn nínú èèyàn ó ya pààyàn débi bí ó sì pààyàn di mọ́kàndínlọ́gọ́rùn tẹ̀kẹ́ ẹni ọba pààyàn débẹ̀ ilẹ̀ ti wí àbílẹ̀ ọ̀wẹ́ ọ pààyàn di mọ́kàndínlọ́gọ́rùn ìgbà tó wá pààyàn ní mọ́kàndínlọ́gọ́rùn-ún mo ti fẹ́ sọ̀rọ̀ yẹn mo tó rántí nǹkan kan ọlọ́run jẹun para rántí tí n bá kí n tó sọ̀rọ̀ tán tí n bá sọ ilé tí mo ń sọ yìí lọ́kàn. ọwọ́ àwòkọ́ òun fẹ́ túbá ọba lọ bẹ́ nìkan ó rò sá àfá àwọn ológun àfá àbí ẹ̀sìn pọ̀ láwùjọ wa yìí. dárúsù ń lọ ní ní wọ́sàpù lọ rẹ́rẹ́rẹ́ tí èèyàn bá gbé ìbò láwùjọ yìí international scholar ní ọ̀dà ọba àwọn ọmọ nǹkan kan pẹ̀sì wọ́n sáà ti gbé nógún kura ní ẹ̀mí wọ́n mọ̀ translate lọ international kéde scholar kékeré o international àwọn èèyàn mọ̀ send sí ní Facebook láti oríṣiríṣi ìlú international dáàrúsù pọ̀ ní kíní lọ rẹ̀rẹ̀ láwọn èèyàn ráyà àti lọ ní kí wọ́n sàkún sí àníjà àwọn dáàrúsù pẹ̀lú àṣẹ lọ sàkún lọ rẹ̀rẹ̀ tí Facebook lọ rẹ̀rẹ̀ fatiwa wa máa jáde fatiwa dot com pẹ̀lú àyìnbá kan ẹjẹ́ àlọ́mọ owó kínní kan wọ́n pe sáìtì kan ní islamic islam kí o sáìtì yẹn dà ẹni tó tó ní sáìtì yẹn ta ni mọ̀nájì sheikh sọ́ọ̀lẹ̀ alimọ̀nájì àfáàní ṣùgbọ́n ẹ lọ sọ̀rọ̀ kẹ̀kẹ́ gbogbo fatiwa tẹ ẹ bá rí ń bẹ̀ kí ni sheikh mọ̀nájì dì máa ṣe tí ọba ti ṣe fatiwa sheikh mọ̀nájì yóò jẹ́ fatuwa sẹ́kùn sẹ́yìn rahimahullah ta'ala tàbí kó jẹ́ fatuwa alájìnà kọ́lọ̀mbà káwọn tí wọ́n ti lọ́nà àwọn tí ó wà mẹ́tọ́ ni àwọn tí mẹ́mẹ́ ní sí kọ́lọ̀mbà sọ fatuwa sẹ́yìn mọ̀bá ó kéré kẹ́ tó rí pé fatuwa kan sẹ́kùn mọ̀lá jì gàgà lónìí fúnra wọn tọ́lọ́ wa mú adúrúurú bàbá wọn kó ní sáyẹ̀tì tẹ bá béèrè question kó wá mọ wá fatuwa àwọn àfa àgbààgbà káàkiri kó mọ gbé síbẹ̀ ìwọ wá dá fatuwa dot com yẹn tẹ́gbẹ́ tẹ́ bá bí ẹlùmí gan iná ọmọ bíi ó fà wá lẹ̀ alẹ́ ìgbẹ́ wa lọ bẹ́ẹ̀ lómi àdẹ́wọ̀n ó sábẹ́lẹ̀ ilé máa tó wá fún ó rí ọkọ̀ ní wà lọ́wọ́ ó rí o ọ̀gá ó ti dà ó mọ́kàndínlọ́gọ́rùn tó lọ́wọ́ ní sí kò ní di kí òní dọgọ́rùn láíláì ọba fún náà kan ọba sọrí ẹ̀ kalẹ̀ ìyá máa fi ìyá máa jẹ ẹni tí bá ń sá síbi ìmọ̀ tí ó sì mọ̀ lọ́dọ̀ ẹ̀ tí ó sì kẹ́kọ̀ọ́ pa ẹ̀ ọ̀kan nínú àpèjúwe rẹ̀ nìyẹn ìyẹn ara rẹ̀ ló fò nítorí àìmọ̀kan nítorí fatuwa abú nítorí pípera ẹni ní tí ò sí lọ́dọ̀ ẹni àwọn àmọ́mù bẹ́ẹ̀ pọ̀ irú àwọn náà làwọn àmọ́mù ti ń kàdíìsì yìí wọ́n padà kàyà tó ń bì ẹni lórí ṣé dandan ni kéèyàn ó ṣe lè máàmù ni kí èmi ò tó máàmù ṣe ẹwọ́ ẹlòmíì tó ṣe lè máàmù fún kí lọ́wọ́ àbẹ́ ìgbà tá a fi ń bá àrùn mẹ́rin lè ṣe ọlọ́run kọ́ bá aṣọ àwọn tí wọ́n dé tí wọ́n mú kíní yẹn tí wọ́n mú lọ́wọ́ bí ọlọ́run bá aṣọ wọn lẹ́sọ̀ lórí tí wọ́n bá ti dé àwọn tó máa ń wáyé nọ̀rọ̀ mọ́dọ́nù náà náà wọ́n wá torí káwọn ọ̀há Qur'an àfa àlọ́pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n wọn ọ̀há Qur'an wọ́n sì fẹ́ kírun tó lálàáfíà àwọn tó wọ́n ọ̀há Qur'an nínú ọmọ Nàìjíríà ní wàá ṣáájú wọn mọ̀ á tó sẹ́yìn bó wá ní tọmọ Nàìjíríà ti yóò gbé adúlé bèbí tí mo gbówó wá báyé mo gbówó wá báyé tó wá tó sẹ́yìn mo yí gbówó wá báyé lọ́fẹ̀ẹ́ ẹ̀tọ́ àwọn sì lè mọ́ mú fún mi àwọn gẹ́gẹ́ ní ó request fún pé bá a pa bó bá ti wá kírun pẹ̀lú ògbó ọlọ́run gbogbo kó tó balance lọ́lé tára rẹ̀ ó tún dẹ̀ pé ọlọ́run <laughs> ẹni yìí tó gbà òun sì fẹ́ túbá ní ewu ló ń tó ṣe yìí ọwọ́ àlọ́ bẹ́ẹ̀ lómi àáfàá gidi nìyẹn jẹ ìyẹn wá sọ pé ọfẹ́ túbá o sì fẹ́ dẹ́ṣẹ̀ yìí má lò tọ́ ó níbẹ̀ ìlú ibi tó wà tó ti ń dẹ́ṣẹ̀ tó ń da ìwó kúrò mbẹ̀ ó kúrò mbẹ̀ tí wọ́n bá gbé àwọn àdúgbò kan lẹ́kọ̀ọ́ èmi ò gbẹ́kùn rí o tí wọ́n bá gbé àwọn agboolé ọlọ́wọ́ àdúgbò kan bẹ̀ wọ́n pè ní agboolé èmi ò débẹ̀ rí o àwùrọ̀ dáa téèyàn bá gbé àwọn àdúgbò kan lẹ́kọ̀ọ́ ó tó ti wá ya mugbó tẹ́lẹ̀ ó wá lóun fẹ́ túbá ẹ wá tún ní ọlọmọ gbósòdì tí ó ti mọ gbóòórùn gbó lójoojúmọ́ ẹjọ́ kọ́kọ́ tráfù náà òbí ó tiẹ̀ padà síkù kókó tiẹ̀ kọ́kọ́ tráfù díẹ̀ kọ́ lọ bí tí ò ti ní rí gbó torí tó bá rí àwọn ọmọ tí wọ́n ń sayé ìwọ̀n ah kíní ìtúrí ike àwọn tó bá àwọn obìnrin olóbìnrin tó ti kì mọ́lẹ̀ àwọn náà tó máa ń lékìí tó bá lè wọ́n ti gbé àwọn òṣèké wọ́n ṣe kí ni wọ́n wọ́n sọ wọ́n tó wọ́n bá mi sọ nonsense tó bá ti wọ ẹgbẹ́kẹ́gbẹ́ àwọn tó jọ wà ní ẹgbẹ́ ní ó tó mọ wá kí kódà wọ́n lè láwọn pa ẹgbẹ́ ẹyẹ ẹgbẹ́ ikú wọ́n láwọn pa wọ́n ní ọmọ àtàṣírí àwọn bẹ́ẹ̀ náà ẹgbẹ́ kọ lọ́wọ́ àmọ́ bẹ̀rù toró ti múlẹ̀ lédè gbogbo torí ọjọ́ tó ti lọ àbáà ní kò fìlú ẹ̀ lẹ̀ so mo sọ hẹ́bàtúl àfíà kéèyàn máa jìnà sí àwọn ẹni ibi mujanabatul ashrar àwọn èèyàn bí kọ́ wá máa báwọn èèyàn dáadáa ṣọ̀rẹ́ ní máa ń fa ń tọ́kì èèyàn fi máa rọ̀ ṣùgbọ́n tó bá sì pé àwọn èèyàn bí náà lọ́rẹ́ èèyàn nígbà àti lágbájá ọ̀rẹ́bìnrin kò ṣeé fi ilẹ̀ kì tán lára èèyàn ni amúgbó tí ì ṣe fi ilẹ̀ lọ́rẹ̀ fún ọ sì lóun ṣẹ̀ṣẹ̀ kì tán lára ọmọ tí ò ṣe fi ilẹ̀ fún ọ ọ̀rọ̀ ti fún jọkọ̀ àwọn èèyàn bẹ nínú mùsùlùmí tọ́lọ́mọ bá kẹ́ fún èyí mutí ṣùgbọ́n wọn ò tó bẹ́ẹ̀ náà ní fọtí sàlẹ̀ jù bẹ́ẹ̀ láì bẹ́ẹ̀ kọ́ wọ́n fọtí sàlẹ̀ jù kí àwọn ọ̀rẹ́ àwọn kan ń bẹ táwọn ọmọ mọ̀ torí kí wọn ò ṣe tó àti fi ọ̀rẹ́ yẹn ẹ́lẹ̀ nígbà tó bá yá àwọn ọ̀rẹ́ ni ó yìí ṣe ti ọmọ ẹlòmínú wọn sọ ti mú un sọ nínú nǹkan tẹ́mi èèyàn fi máa rọ̀ ní pé àwọn èèyàn bú kéèyàn gbìyànjú àti mọ̀jọ́ sí i sọ èyí ìbéèrè kejì á sọ ìjọ mi torí àsìkò ẹ̀wọ̀n bínú subhanakallahu wa rahmatulahi.